Bina banjo, ń jó òwú bójò bá ń rọ̀ ṣé wọ́n yóò dúró òògùn tì mí nínú ìfẹ́ kan. lọ́gùn náà bẹ́tà fọwọ́ sí o ìwọ má má ṣe fọwọ́ sí fọ́rọ̀ nù hmm. ṣé wọ́n yóò dúró tì mí àní bíná bá ń jó sá fún mi. Ọlákẹ́mi. Ọlákẹ́mi. Bẹ́ẹ̀ ọláyẹmí àbẹrẹ ah, àgbórímọdù eh, eh, ah, lórí ọmọ abẹ àná ẹ lórí kéke ah, òwú ni ó bọ. mo ní kí n fi ṣe surprise mi. ó dàbà ṣàlàáfíà lẹ. dúpẹ́ ẹlẹ́sà. bóyá rìn. ẹ eh, ọpẹ́ mi fọ́ọ̀kan sà ẹ bá mi ẹ wọ́n ti the last time mi àti sọ̀rọ̀ lórí fóònù tí mo sọ fún yín pé màá mú ọkọ tí mo fẹ́ fẹ́ màá fún akin ọmọ rẹ̀ ọkùnrin ló rọra sà ẹ̀yin mi náà ti gbọ́ a lot of things nípa yín sà. Eh. má jẹ́ kó dùn mí olórúkọ ńlá béèrè wà àmísà àmísà ṣubú dání. àmísà èmi náà dẹ̀ fẹ́ máa jáde lọ ni ṣùgbọ́n lẹ́sẹ̀ tẹ́ bá mi eh, ẹ jẹ́ ká wọlé kò tiẹ̀ mú mi ní àmọ́ mi tútù. Ah, ah, dadi ẹ <laughs> eh, ní bínú sá mi nílé wọlé pẹ̀lú yẹn eh, because stress ta go through time gbàtà ń bọ̀ ó pọ̀ gan so mo fẹ́ wọnú mọ́tò kí n tán èsì sórí. ọ̀dà ah, ọ̀dà bá e burú ṣé eh, bàbá mi. ẹ mọ báyìí ni babe ṣoṣo òpó máa wà ókè. oh definitely i will be fine. ṣoṣo ẹnu ìtọ́ ti ṣe oúnjẹ tó mọ̀ wá pé ẹ̀ṣọ́ ọ̀wá ṣàwọlé àná. oh definitely. ok. ọkọ tẹ́kì àjọ tó gbọ́ bá mi fún ọba yín gbá àyíká ìlú ní àárọ̀ ẹ̀. ó ti ẹ̀dá bá tí májèkójú mi tí ó tẹ̀lé wa débi ó tọrọ ní ká máa sọ. ní iye wa mọ́kọ wa bá mi lábúlé lẹ́ẹ̀sẹ̀yìn fọlákẹ́mi ṣé o ti tẹ̀nú dáadáa torí ojú ọmọkùnrin tí mò ń wò yẹn ojú ẹ̀ rí díẹ̀ o àti pé ìwọ fúnra rẹ̀ ṣé ìwọ fúnra rẹ ti pọkàn rẹ pọ̀ wípé má jẹ́ kó dùn mí gangan rò máa fẹ́. ẹ wò bá mi òun ló wùn mí kí fẹ́ ṣé ọmọkùnrin tẹ̀ ń wò yẹn ah, ó nífẹ̀ẹ́ mi ó ti pọ̀ jù gbogbo nǹkan tí bá ń fẹ́ ló máa ń fún mi kódà gan ṣe rí gbogbo bí ọ̀nà olúwa ò ṣe dá tí mọ́tò ẹ̀ tó wọ̀nyẹn tó ń jábọ́ sórí gbogbo gálọ̀pù ọ̀nà olúwa ẹ̀ kò tiẹ̀ ríro rárá ẹ wò bá mi kódà ó tún sọ wípé ẹni tó bá máa jẹ inú àpáta kò ní wẹnu àké ẹ wò bá mi the guy is so nice ó nífẹ̀ẹ́ mi gidi gan ni ó dẹ̀ máa ń múnú mi dùn. sọ fún mi irú ìfẹ́ tó ní sí mi àwẹ̀ wá wí sọ fún mi mo ní kí n gbé mi fún yín ni kẹ́ ẹ̀ lè mú kọ́kàn yín lè bá a balẹ̀ dáadáa orí ìtẹ́ tí ń bọ̀ náà lọ́nà ó jìnnà gan bẹ́ẹ̀ wo omi náà mú mi ó tutù gan. omi inú what. omi inú àmù. <laughs> omi inú àmù ah, kí nìkan tó ń jó nínú ìrúgbà tí wọ́n bá ń lu bàtà. táwọn ń dùn ní ẹfẹ́ ní fẹ́ sẹ́yìn kẹ́ mú kò ṣe nǹkan kan. Ah, ó dàbẹ́ ni wípé omi ilẹ̀ mú òun lẹ fi ń sanra <laughs> need láti ṣe ara ṣẹ́rí èmi ti mú omi kó ló di pé mo débi báyìí <laughs> ó ti yẹ yín. mo dẹ̀ ti lè tẹ̀ o alẹ́ rẹ̀ ọ̀gbẹ́ ńlẹ̀ o. Ah, ẹ má ṣèyọnu ah, mo ti jẹun ní tree kó ló di pé mo débi báyìí <laughs> tí n bá need anything màá pè yín ṣe ti gbọ́. tìmí nínú ìfẹ́ kan lákùnrin abẹ́ta fọwọ́ sí o ìwọ máa. No, ràn ó ṣèwọ yóò dúró tì mí àní ibi náà bá ń jó. orí mi ò ọkọ̀ rí àbí bàálù ọkọ̀ rí ọkọ̀ bọ́gìnì ọkọ̀ rí àbí bàálù wọn ni wà ní o ọkọ̀ mọ́wàlì ọkọ̀ mọ́wàlì ọkọ̀ fọlákẹ́mi tí a àbúrò tí a tó ó fẹ́ níyàwó lè ti aláì ah ibi ó ṣe rírùmírùmú bí ọmọ òyìnbó ah wọ́n mi gan. ọmọ gan ṣé níbi tó wè èmi tó wè èèyàn mi o òun ló wá pè mí ipe àti lálejò ọkọ ọmọ wa ti dé ṣé ló bó ṣe wò mí bàbá ìyàwó ti ti yẹ bàbá ìyàwó ẹ Fọlákẹ́mi tí mo fẹ́ fẹ́ ní àyìn èmi àdúgbò yìí wọn bẹ́ẹ̀ ni mo wà torí pé bó ṣe dé òun lọ kọ́kọ́ bá ní àyìn bó ṣe lígọ̀ ọ̀gọ̀gọ̀lọpọ̀ yìí ó jù lọ ọkọ ni o ẹ dì mí bóyá ni mo jẹ́ fún hmm. ẹ kọ́ ọ̀dẹ̀ wọn báyìí ni o ọkùnrin bíi ìdàrà ah, ọjọ́ ń bẹ lórí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n dàgbà o ọwọ́ ten feet. dúró dúró lọ yẹn lókun ṣé o ti sálẹ̀ jẹ́ wọn lálejò ni tó sì mọ̀ pé alẹ́ wà àfàtàn wà gbogbo ẹ̀ wà dúdú ilé tó jẹ́ kó ti sálẹ̀ jẹ́ wọn lálejò ajáde mọ́tò nílà wa ọyọ kó ti yí ọ bàbá ti mú mú kó mu yé lógun ìdásí nílé mo ń wọ ọyọ ẹsẹ̀ dà ọyọ máṣ. à ń bọ̀ ọmú ọmú rẹ yóò lónìí bọ́ bá dẹ́kun bọ́ bá gbàgbọ́ lákẹ́ mọ́. lágbára ọlọ́run ìyá mi gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé náà ló máa yọrí sí rẹ̀. ní iyì tí ẹ̀yin méjì dẹ̀ ti fẹ́ràn ara yín dáadáa báyìí èsì wàlà èsì wàlà la pé má jẹ́ kó dùn mí mi ká pàdé ní pálọ̀ ká ṣe lálejò àbíbó ni. ẹ jẹ́ ń sáré lọ ọ̀dà wa. pẹ̀lẹ́. ṣé wọ́n yóò dúró o ẹnukú ẹnukú ọlọ́dẹ lórí bàbá ti dé ta á sàdé orí ẹ̀ láwọn àdá òkú ẹnukú. ìwọ máma ṣe fọwọ́ sí fọ́rọ́ nù ṣèwọ yóò dúró tì mí. mọ́tò dà wá ẹ̀gbọ́n mọ́tò dà dúró ní àyè ẹ̀dúkú dúró ní àyè mọ́tò ọlọ́kọ̀ ẹ̀lúkú. ó báyìí ọ̀nkú elúkú ọkọ mi dà. ẹ̀dúkú ló bì lẹ́sẹ̀ mi. ọ̀nkú elúkú ẹ̀ lọ́kọ mi dà. àárí èmi tẹ̀ sí òbí akálọ̀ wájú gà káfí bóyá ìwọ ló lẹ́ni. ká ló máa wọ ẹbẹ̀rẹ̀ lára àdáyé nìyẹn o báyọ̀ máa ní pé mo ti sọ ẹbẹ̀rẹ̀ òṣèlè orí burúkú nìyẹn ọlọ́kọ mi dà ní bóyá òwò lẹ́yìn lè máa wọlé ẹ bá mi ọkọ mi jáde jọ ọkọ mi tàbí ìgbà ìmọ̀ fílẹ̀ sí i. Oh, ọ̀ mi ò kí tẹ̀ lóde tí mo bá yín rojọ́ òṣì yẹn máa bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yẹn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ̀ nílà ká yìí kó tiẹ̀ bó ṣe wù kó kéré mọ́. hello babe. hello Fọlákẹ́mi. yẹ mo bó tá à ń sìn ni then ọmọ mi ò rí ẹ níbi tí mo fi ẹ lẹ̀ sí then mi ò tún rí mọ́tò so mo kọ azim ọmọ o kó bóyá lọ ra nǹkan or something then mo worried o máa dúpọ̀ wa náà so àti tí wọ́n ti fẹ́ ra nǹkan lè rẹ́ ọkàn náà wọn kò mi ò kàn lè lọ bẹ́ẹ̀ yẹn ṣó yẹ. báwo ni mo ṣe ní lọ a ní mi ìlẹ̀ withstand nǹkan tí mo rí lábúlé yín sẹ́ẹ̀ mi ìlẹ̀ withstand it at all oh yes i can't withstand it uh, do you know something eh Johnny told you wrong. wá ọkọ ẹ síwájú wá ọkọ ẹ síwájú ni mo sọ fún ẹ sìn i am done i am done with you. babes i am done with you. hello babe. and please do me a favour eh? jẹ́ kí ni ìjẹ́ first and last day tó máa ever pè nọ́mbà mi mọ́ i can't even imagine myself getting married to Fakemi can you just imagine something babe ah, ṣé mo fi nọ́mbà pè níbí ah, do you not nọ́mbà ah, do you not babe ó lè jẹ́ network ó lè ti jámúra wọn. i love you i love you Thomas máa ń sọ fún ẹ bó ṣe you don't fair anymore. so you can just go like that. Okay. ìwà ẹ̀dá lórí yẹn o kódà èmi àti popsi ti plan nǹkan tó máa jẹ tó máa mu la ṣe ní ká bọ̀ ọ̀rẹ́ kò jọ pé ó pòórá àtòun àti mọ́tò wọn ti dọ̀fẹ́ nígbà tí mo tún máa pè lórí fóun kan iṣẹ́ ló kàn ń sọ̀rọ̀ kálakàla ọ̀rọ̀ tí ò ní meaning tí ò make sense can you imagine. babes kò dé san kọ́kọ́ fún ẹ pé ìdí tí mo fi kú òre o àbí you don't understand. kí ni nǹkan tí mo fẹ́ sọ fún kò sí anything tí mo lè sọ fún ah, mo ní láti fìlú yẹn sílẹ̀ ni mẹ́rin jẹ́ kí n wá sọ kí ni kò fún ẹ tó bá wá rí environment wọn as in so dirty and stained. Ah, ah, kí ló lè farú nǹkan bẹ́ẹ̀. ẹ ẹ ṣe oríbọ́n tó ṣe wà yẹn olórí ìṣàtúwà ni wọn ìgbà tí mo wá wò round mo kàn rí bí àwọn shrine and all mo ti yẹn sìn ẹ ẹ ṣe òdòwà rí wípé ó ní bọ́lọ̀ ṣe é ṣèkan ẹ̀ o ọlọ́run ló yọ mi there was a time i was willing to propose to her <laughs> ọlọ́run ló ní pé kí n má ṣe ká ní pé mo ti ṣe é ni so irú ọwọ́ àwọn family tí n bá lọ kó sí nìyẹn so ká ní pé mo wá ti dájọ́ wedding then mo wá wed there so that means pé irú àwọn dirty family àwọn ọdún máa wà lórí seat lọ́jọ́ wedding àbí. máa jẹ́ ṣé gbé bó ṣe ń sọ̀rọ̀ mo kàn rẹ́rìn ni àti ẹ̀rí ẹ̀ kan pa mi ni ṣé mo mo ń bá ẹ sọ́ngbà ẹ̀ ò gbọ́ ìwọ ló ń bẹ́ òun fò òun fò mọ bí lọ́rùn Mr Loverboy náà mo wá wo bí wedding ẹ ṣe fẹ́ rí ọjọ́ wedding ẹ̀yìn akákọ̀ wà àwọn olóríṣà wà kàn rúgbá wa wà kàn wọ àǹkárá lórí jean wà máa ṣòṣì talk of town ní wedding ẹ̀ wọ́n jẹ́ gbà bẹ́ẹ̀ and lest I forget eléyìí ó máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ next time tó bá tún lóbìnrin yìí ò ní sáré bẹ́ẹ̀ mọ̀ wá stọ́dì lẹ̀ dáadáa kò ní jóbìnrin tó máa tún jó lóorùn ṣé bí díò ṣàlọ́mọ ẹ lọ́sìn kó má lọ jẹ́ ìdí ọ̀ṣun òṣogbo ló ń padà lọ. Ah, ah, ọ̀rẹ́ mi jẹ́ kí n sọ kí nìkan tí ó yẹ fún ẹ. sórí bí mo ṣe wà yìí the way i am right now èmi ò ready láti settle down pẹ̀lú obìnrin. ẹ ẹ no èmi ò mo ti fẹ́ fi group wa lẹ́nu ṣe mo fẹ́ marry tẹ́lẹ̀ ni. kúrò ń bọ̀ <laughs> mo ṣì gbádùn ẹ̀rí ayé mi. <laughs> We are in the same club, you know yeah. that. Such is life, ọ̀rẹ́ mi. So má jẹ́ kí nǹkan tí màá jẹ́ ṣe fún ẹ. Má yẹ kó bọ́dà at all tó ti gbọ́. Wọ́n ọkùnrin máa jọ mí lójú o. Òun ló mọ̀ ó ṣe tiẹ̀ ni nà. Ó bẹ́tà. Bẹ́ẹ̀ náà mo ṣe pè ń pé kò Are you? Are you? Are you some fun. Ó ti ẹ̀ ṣe gan-an àti pé tí ẹ ló ṣe nà ó. Ayé òun ayé òun ẹ̀dá yé lọ ni. Good afternoon. Please, can I see the two guys? Please do. thank you. Mo sorry, ọ̀rọ̀ wọn, sójà gan sójà kan ni Sorry, sísá I mi ò when she react but I'm mo fi wá jókòó pẹ̀lú yìí. Ọ̀nkú, ẹni ẹ fẹ́ joke. I ní kẹ́ jókòó, ẹ jẹ́ nǹkan tó to fẹ́ jẹun náà, bíbá yóò ṣe lè anybody now. Excuse you? Hope no problem. See mo fi dé tí mo fi fò mọ́ ẹ lọ́rùn tí mo yí ẹ lọ́rùn èwo ni òye ń bẹ̀. please as i was saying before i was rudely interrupted. àwọn ọkùnrin. please can i ask you a question. Um, go ahead please. ìgbà tí mo dé mo rí pé sísà yìí inú wọn ò dùn she is not happy kí ló rí lè ṣẹlẹ̀ gangan. mr man what exactly is your problem. kó ṣe oh please i just can't have this like, like i cannot have this meet me in the house. hello. seriously. oh sorry. sorry please can i have your keys i really want to talk to her please. okay your phone. Right, so. 87 4 wow wow Baggy fine gan o ah mo like báàgì èló ni. ok eléyìí lè fẹ́ padà mọ́. eléyìí ni. kódà torí pé ó eight thousand ah ah kí ló dé ẹyọ mú seven thousand. Ah, ah. seven thousand kẹ. kí ló <laughs> kódà torí pé ẹ jẹ́ kọ́sítọ́mù wa dáadáa tẹ máa ń bá wa ra nǹkan ẹ mú seven thousand five. kí ló dé ṣé dọ́là àfẹ́ ti ìnáwó yín mo ṣáà ti ra ilé náà ah, seven thousand àǹtí ẹ mọ̀ pé nǹkan tẹ bá tira lọ́wọ́ wa ẹ kò pé méjì ṣẹ́yìn mọ̀. mo mọ mo mọ ń tọ́ nìyẹn bọ́ tẹ́jẹ́ mú seven thousand pé wọ́n school lè mi. five hundred tí mo lè fẹ́ fi tan ẹni rẹ̀ mi o. ẹ jẹ́ mú seven thousand mi ò ní five hundred. ẹ jẹ́ ẹ̀ ń bá yín pàkẹ́. mo ń bọ̀. ẹ ń ti wọlé fún yín lówó. ọpẹ́ wọn fi ẹ ní àwọn nice days nínú ṣọ́ọ̀bù yìí o. ah àti ah, seven thousand náà mo torí mo sọ fún seven thousand náà. ẹ ṣe mọ. all right. ẹ kú jókòó ah, ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ah, àwọn kọsítọmọ wa ń gbà mí. mo understand. eré kọ́ ló ń ṣe náà business ló ń ṣe ìyá lè ní kó fi business ẹ̀rẹ̀ kan máa tẹ̀ tí mi orí ìtura yìí báyìí gan. thank you ọlọ́run jẹ́ ká jí máa wá. àmín àmín. àmín jọkẹ́ torí ọ̀rọ̀ ẹ̀ mo ṣe wá. kẹ́mi. yeah. okay. jọ nítorí ọlọ́run mo really like ẹ̀ gan fọ́rí mi ò ṣeré mi ò mọ̀ bóyá ti torí bó ṣe react mi ní three yẹn lọ́jọ́ yẹn ló jẹ́ kí n like ẹ̀ i don't even know i can't comprehend mo kàn wọ́n mọ̀ pé mo like ẹ̀ jọ tó bá lè bá mi bá a sọ̀rọ̀ mo máa appreciate ẹ̀ gan. ọkọ ayọ̀mídé èèyàn ń ṣe problem but ẹ máa promise mi ní nǹkan ẹyọ kan ẹni jẹ ojú mi ẹni bà ojú mi jẹ́ ń bẹ̀ yẹn. Jọkẹ́ bà ojú ẹ jẹ́ sórí kan ṣe bí mo láìkí ọ̀rọ̀ yìí lásán mo fẹ́ fẹ́ ni mo ti imagine kí ni àtẹjọ́ máa gbé lọ́kọ ni I want to marry her mi ò mi ò ń tan obìnrin mo ṣe wáyé mi tí marry mi tí ì ṣe kan bọ̀ I really like her jọ nítorí Ọlọ́run bá mi bá sọ̀rọ̀. Okay, um, mo máa arrange meeting my ẹ̀yin so you can tell her in person. Oh, that's fine that's fine. ṣòro ẹ like, rẹ. tó value lè I appreciate ẹ mọ because I can't just wait anymore Because nǹkan can't run, kàn ń rò sí ni pé mi ò mọ because. ẹ kò ní pé ẹni tá à ń gbéyàwó bá wà bá Fọlákẹ́mi. Ẹ́ sọ́tẹ́nu ẹ̀ mò ń gbọ́. I love you. Ẹ́ mi ò gbọ́. I said I love you. yá <laughs> ẹ̀rọ ọlọ́run <laughs> ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ ṣá this is the first time téèyàn máa sọ fún mi pé òun love me ah, ẹ máa ṣe wọn kú ìfẹ́ o. Fọlá ṣó mú mi ṣe orí I love you I'm for you. Ah, no <laughs> kí ló ń ti ṣe máa bẹ̀rẹ̀ ṣe rẹ ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ actually ojú ẹ tí mo wò yìí ìfẹ́ tí mo rí inú ẹ̀ ó pọ̀ la pọ̀ jù. sọ fún mi irú ìfẹ́ tó ní sí mi. ọlá. àwẹ̀ wá wí sọ fún mi irú. jọkẹ́ ṣùgbọ́n kó o lè fa ọgbọ́n nọ́sẹ̀sì wà lẹ̀. nọ́sẹ̀sì ti bá o. listen Fọlákẹ́mi Ayọ̀mídé is in love with you. You think so? I know so. You know nothing already. <coughs> come on. so you Ṣé ìgbọ́ tẹ́mi wò yẹn? Kò dẹ̀bẹ́ ní tó ní nǹkan ṣe o. Ẹni ẹ ti dùn jù. Ìwọ gangan ló ní nǹkan ṣe ọ̀rẹ́ mi. Wo tabaníkà díjú kẹ́ni burúkú kọjá. Ìgbà tẹ́ni bẹ́ẹ̀ máa kọjá mọ́yàn Ah, me mọ̀. Please. Meaning, let's give him a chance. Baby, smile. Oh, please. So, kí ni plan ẹ báyìí kí ni wọ́n sọ fún next line of action. ọ̀rẹ́ mi like i said mo really love ọmọ ẹ as in mi ò mọ reason tó yẹ kí n love ẹ brazil torí bó ṣe fún mi ní attitude lọ́jọ́ tí mo meet ẹ ni i don't even know mo kàn mọ̀ pé mo love ẹ mo fẹ́ fẹ́ ni you are in love o oh, eh baby let him cover you eh ọ̀rẹ́ mi fall in love finally o kàn sọ mo love ẹ mo love ẹ a ní kí ni next next line of action kí ni kò tá a máa ṣe next. wọ́n tó jẹ́ kí wọ́n á rí ẹ̀ gbọ́n ni ok ṣọmọ pé èmi àti ẹ ọ̀rẹ́ àti kékeré ni wa ní ilẹ̀ lè ṣe nǹkan lẹ́yìn ẹ mo fẹ́ kí èmi àti ẹ jẹ́ lọ mọ parent ọmọ yẹn kán lè mọ pé mo fẹ́ fẹ́ ni. mo ṣẹ̀ṣẹ̀ gbà kó serious báyìí ṣé ìgbésẹ̀ tó fẹ́ ká gbé pàfẹ́ lọ mọ àwọn èèyàn yẹn ló yẹ kí bílí kó serious ṣé tí ọkùnrin máa ń fẹ́ obìnrin tí ó ti lọ mọ àwọn èèyàn ó yí tàn ni. I mean, that means you are ready to settle down. You are ready to be a responsible man. Welcome to the Responsible Men Association. Àwọn alámàṣe welcome service wọn. Èmi ṣáà mo bẹ́ẹ̀ sí ẹ lọ́jọ́ wedding yẹn. Ìwọ náà ló máa bẹ́ẹ̀ sí mi. Ẹ́ eh? tí mo bá rí ẹlòmíì lẹ́yìn lọ́jọ́ yẹn, màá nà kó bẹ́ẹ̀ ni. Ẹlòmíì àwọn bẹ́ẹ̀ sí ẹ ti ṣe kí mo àti mi sick ti mi ìṣàárẹ̀. Màá nà láti ibi tó sì wọṣọ, màá nà dénú church, màá nà dé reception, màá nà kó reception mi. Ṣé òun wáyé ni? Ọ̀rẹ́, ẹlẹ́yìn tí mo ṣe ń gbòòrò náà ti tó járe o. Ẹ́ẹ́ eh? Ah, obìnrin ọjọ́ àwọn ọkọ̀ mi ìsìn ẹni. kí ló ṣẹlẹ̀. Cha, ẹ kí ló ṣẹlẹ̀. ay poppy. obìnrin jọ ọdún ẹbí ìgbà tó ṣe wẹ́ẹ̀dì tó tún ṣe ṣìnà ni bí màá ti ṣe wẹ́ẹ̀dì lọ na me and my wife. ay poppy. kọ́lá pumping. àbímọ lábàá yìí kéré máa lé sọ́dọ̀ ìyá rẹ̀ máa lé sí ọ̀nà ìyá rẹ̀ ẹ sóore ṣe pàtúpàtú ó kù. ọlákẹ́mi ọmọ oníyà ò mẹ́bi ọlákẹ́mi ọmọ rẹ o ah, wàá sóríire ọmọ rẹ o láwọn ọ̀rẹ́ ẹ má tó mọ̀ lọ ẹ dájú mi lọ ẹ má tó mọ̀. nípa ní ẹ̀sìn ẹ wọlé lọ àlejò ti dé ẹ yà yà yà ìjókòó ẹ jókòó. Ọlákẹ́mi ògbóni mọ́dù lórí ọmọ agbánu ẹ̀ lórí gẹ́gẹ́ tó sì máa tá à ń lọ ṣe. àwọn ohun ẹgbẹ́ wa fọ́ mi báyìí bá mi ọkọ àfẹ́sọ́nà mi ni. alábìrè. ayọ̀mídé lorúkọ. ayọ̀mídé. ayọ̀ gbogbo wa dé. àmín. ọ̀rẹ́ nìyẹn kọ́lá lorúkọ. kọ́lá. ẹyọ ọmọ rẹ o orúkọ ọlọ́rẹ̀ gẹ̀ adáyé ẹ̀rí ṣíṣe ẹ̀rí ṣílẹ̀tẹ̀ ẹ̀yin méjì máa jọ sí ìrànà àti mẹ́sì máa jọ. dájú máa wò làdígà ni. owó ojú wa. Eh, kọlà kọlà dadi. ṣé ìwọ ló ń ṣe kí ni. Ah, mo ń bá a sọ ń ṣagídí lọ. ẹ eh, eh, lè ṣagídí ẹ lè ṣagídí ẹ lè ṣagídí ẹ lè bá wàhálà ẹ lè bá wàhálà lẹ́nì. lẹ́nì. Ah, àjọkẹ́ àwọn rèé o. bẹ́ẹ̀ ni fanbola gos. wọn ò ní ìgbà tí wọn ṣe lálejò wọn rè o. àìtó wà lẹ́nu láti ọgbẹ́ iṣẹ́ kele ṣe. Mm. ọ̀nà túrú ni ó rè túrú. ilé nǹkan. tí ìbá ti túrú eléyìí. yẹ́nà <laughs> tọ́sí àwọn jọ méjì kọ̀ọ̀kan. Oh káwọn dàbí káwọn àmọ́ mú lẹ́sẹ̀ ó máa mú ọ ó máa mú ọ kò ní ṣe ọkọ fún yẹ yẹ mú díẹ̀. dáàdi ẹ wo jẹ máa lọ ṣe ẹ léṣe bẹ́ẹ̀ ló ṣe sọhùn. ìwọ ọgọ ló máa padà mú jù. bá mi ètè ìṣàánú mi. ọlọ́wọ́ ọjọ́ ló gbogbo wa. ọ̀rẹ́ mi ló ń dún láì ẹ̀ẹ́dọ́gbọ̀n tó mọ̀. lágbàtà lágbàtà lágbàtà lágbàtà lágbàtà báwo ṣe rí lágbẹ̀dù. mo díẹ̀ mo díẹ̀ mo díẹ̀ mo díẹ̀. ilé alákùnrin lẹ́yìn o ilé àti ilé alákùnrin àjọ rẹ̀ fòun lé. ẹ jẹ́ ká wá serious báyìí mhm, ká wá wálé ká sòtọ̀ ọ̀rọ̀ fọlákẹ́mi. báàmì. ayọ̀mídé dádì ṣé lè tọ́ gangan rò fẹ́ràn ọmọ mi dádì mo fẹ́ fẹ́ ni tí n bá ní fẹ́ mi ní tẹ̀lé wa mọ̀ yín sá mo fẹ́ mhm. fẹ́ sílé gangan ni. ọ̀tọ̀ ọ̀rọ̀ ò sọ mi. bẹ́ẹ̀ni. ojú ẹ lẹ́ẹ̀sẹ̀ yìí kó o sọ ohun tó bá nífẹ̀ẹ́ hmm, èsì wa la lè bẹ́ o. dàbí mo nífẹ̀ẹ́ tí n bá hmm. nífẹ̀ẹ́ mi ni wá bí. ọ̀dà bá a sórí kò wọ́n yí òun lọ́ọ̀kan yìí omi agẹ́rẹ́ wa o máa mú. anything tẹ bá gbé wa máa mú tọ́ládé yóò fẹ́ péjú fẹ́ lọ o. ó ti gbà ó ti gbà ó ti gbà ó ti gbà lẹ́sẹ̀ ah, lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀. Ah, dádì lásán. orin ah. sùúrù gbà. sọlá sọlá wá àwọn ẹ̀gbọ́n rẹ̀ mi orin àwọn ọkọ ẹ̀gbọ́n rẹ̀ rán dé bíbí ìsẹ̀ lẹ́sẹ̀ ká yanjú gbogbo rẹ̀ ṣe kí á ah, àbó fẹ́ràn rẹ. èkó bìtì ẹ̀ ní. o fẹ́ràn rẹ. wọ́n máa bìtì ní orí. bọ́mí ní bìtì ẹ̀yà torí pé òun wà mí. yóò ah, gbà wà gbà ń wo. ọkọ ìyàwó yẹn ti sọ ọ máa ṣe bá tó járú náà sọ̀rọ̀ àpẹẹrẹ ọjọ́ bóyá jẹ́ tiẹ̀ ó àgbẹ̀lú àwọn ọdẹ ìjẹ́ ká sọ káì káì káì káì káì báyẹ̀ ìyá rẹ̀ ó máa sọ lóò fà. ó wọlé tó ọjọ́ wọn What are you doing? Balabale, stop down. Yes! Yes! Yes! Yes! Yes! Yes! your letter will later. You already, it is for you. Go through it now. kẹta ilé sà sà ẹjọ́ kí ni mo ṣe. Mr. Ayọ̀mídé mi ì mọ nǹkan tó ṣe àwọn tó ní iléeṣẹ́ wọ́n give order pé kí n fún ẹ lẹ́tà yẹn. sà wọn kàn lè fún mi ní sàkẹ́tà without bí a mo ṣe iléeṣẹ́ ọ̀rẹ́ nìkan ẹjọ́ kí ni mo ṣe láàrin àti ẹgbẹ́ ẹ̀sùn fún mi. mi ò rò pé mo ní nǹkan kan tí mo lè ṣe sórí ọ̀rọ̀ lẹ́tà yìí and inú mi máa dùn tó bá lè ka lẹ́ka yẹn síwájú dáadáa síra wa tó lè understand àwọn nǹkan tó wà náà. mo ti mo ti kà sáà. bí gbogbo àwọn option kan ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò yé mi. Mr. Ayomide máa fẹ́ kó tètè gbé ìgbésẹ̀ lórí lẹ́tà yẹn so good day. Ah, irú ìgbésẹ̀ wo lèèyàn lè gbé sórí nǹkan báyìí eh, nígbà tó gbaṣẹ́ lọ́wọ́ èèyàn wọ́n gba mọ́tò wọ́n tún fún yàn ní three days three days láti kúrò lé báwo la ṣe fẹ́ ṣe léyìí wọ lọ́hùn. ah babe ọjọ́ mẹ́ta náà fún mi three days mo débi iṣẹ́ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ manager serve mi ní sack letter fọlákẹ́mi báyìí tó jẹ́ èyí ní ọjọ́ kejì tí mo propose yẹn náà fún mi ní sack letter ayé mi ti bàjẹ́ gbogbo nǹkan tó wà nínú ilé yẹn ibiṣẹ́ ló rà fún mi. ilé tó gbà fún mi wọ́n máa tó gbà mọ́tò mi wọ́n máa tó gbà gbogbo nǹkan tó wà nínú ilé yẹn aṣọ nìkan ló jẹ́ tèmi ń bẹ̀. gbogbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ sórí tèmi gan ti burú báyà bí ó ṣe wájú pásítọ̀ ah. yìí tèmi àti ọ̀ṣẹ̀ṣẹ̀ engage nírú nǹkan báyìí wá ṣẹlẹ̀ ẹ́ ṣé ó sórí mi ò ti burú báyìí ah, wọ́n lọ àbí kí ni gbogbo ilé ìkẹ́ ẹ̀. Ah. mo ti ẹ̀ mọ ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ kò yé mi rárá tó bó ni mo fẹ́ kó lọ ah god kí ló ṣe wàhálà òde ní ìgbà ìwọ̀n náà. tí bá ń gbọ́ nǹkan tó ń sọ dáadáa tí bá wọn understand ẹ̀ ọ̀pọ̀ èèyàn méjì sọ ń pẹ̀sẹ̀ ọ̀gá àbí I don't get you. jọ̀kẹ́ kò dìgbà tó bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ kódà ó dá mi lójú pé a ti sọ fún ọ̀rẹ́ kọlá pẹ́sẹ̀ mi ò dá. mi ní fẹ́ kó o bẹ̀ ọ́ mi ní fẹ́ kó o lọ rárá in life n tó máa ṣẹlẹ̀ ní ṣáláì ṣẹlẹ̀ àkọọ́lẹ̀ ṣàgbà gbogbo láyé you understand àwọn kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ tó máa ń dàbí sábàbí kọ́lé happen naturally bí yóò ṣe mí àṣe tọ́wọ́ àlọ́ wa rèé gbé bí a torí ọmọ ọlọ́mọ kan ní kíní kan <laughs> there is no room for that ṣòrí ìgbàgbé tí ọlọ́run bá fẹ́ ṣe orí owó ẹ̀ fẹ́ dà àkọ́kọ́ gba ohun tó wà lọ́wọ́ ẹ̀ kó tó fún un ní ńlá you understand Sorry, um, wàá fún sípétí ìgbà tí fẹ́ mọ̀ ìgbà yẹn ló máa ń dúdú jù àwọn olóyìnbó ní the darkest part of the night is the closest to the morning you understand tọ́lọ́run bá fẹ́ fún ẹ̀dá ní kànga àgbà bọ́kẹ́tì omi tó wà lọ́wọ́ ẹ̀ ìdáhùn tó mi nífẹ̀ẹ́ kó máa rò pé bóyá ọlọ́run lè fẹ́ sílẹ̀ kórè ńlá fọ̀gá ẹlẹ́kọ̀ọ́ ti wíńdò bóyá náà fẹ́ ṣí ilẹ̀kùn bóyá náà fẹ́ ṣí géètì òde fún ẹni something should just happen láàrin ní understand this kò ní yí wa àwọn ọmọdé bẹ́ẹ̀ ní pé nǹkan burúkú ni bọ́ lọ́run ló mọ ohun tó ń ṣe ọba tó ní kàn ṣe kan ni so mi ní fẹ́ kó fàyọ̀rù nílẹ̀ kó wá lọ́n break down lọ́rùn kó bóyá kíní kan ló ń fa kí no no no no no no no it's just about to happen Why you wáyé ni i mean as a man pick yourself and then face life you just have to be strong. Kọ́lá báwo mo ṣe fẹ́ kó wọn ti gbaṣẹ́ lọ́wọ́ mi apartment mo wà ibiṣẹ́ ló gbà fún mi wọ́n ní kí n move out at a point gan mo ń rò pé ayé ń ṣe mí because wọ́n àti gẹ́gẹ́ táyìn tí mo pàdé èèyàn tí mo fẹ́ fẹ́ gangan ẹni tó ń wù mí tí mo fẹ́ fẹ́ sílé gbogbo nǹkan báyìí ṣẹlẹ̀ sí. no no sorry <laughs> mistake wọn àìmọ̀ bẹ́ẹ̀ kò ṣe o ìgbọ́ wọn ti jóòbù ní báyìí. ọlọ́run náà pàtó ní nǹkan tó ń ṣe jóòbù rẹ ó mọ ayọ̀ ló ń jẹ́ ọ̀hún tó ní nǹkan tó ń là kọjá kó sọ̀rọ̀ ìṣọ́lọ́run pé bóyá ayé ń ṣe ayé kankan ò ṣe é o. kí ọ̀rẹ́ ọkùnrin náà now? you as a man tó ń break down tíyàwó ẹ̀ bá wà ní kí ló fẹ́ máa ṣe fún how do you intend to encourage that lady ẹ̀wọ̀n tó yẹ kó máa motivate ọ̀gbọ́n tó ń break down wá ronú báyìí kí ló tó ń sọ̀rọ̀ báyìí igbe torí iṣẹ́ lọ fine ok ṣé ti ilé nǹkan tó bá wà lẹ́jẹ̀ kájọ plan ọ̀tẹ́mi náà bá ní ká dà pọ̀ wábì kan gbà kó ṣe máa put in for now tó bá dẹ̀ pé bóyá kò sí kan kò lọ báyẹn move in sọ́dọ̀ mi ò ní mi lára náà ṣé ti mọ́tò hmm, ọlọ́run taxi fare ti wà uber ti wà tó bá dẹ̀ lò yẹn lo mọ́tò mi ṣàṣẹ ẹ̀ lòkun ara wa ni láti kékeré So you know already you're going to go ahead. Move ahead with the plan. Get married. Let's plan it. Let's do it. Jẹ́ ká jalè. Jẹ́ ká máa lọ. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tó tó mọ̀ lókè sílẹ̀ ògbà. Kọ́lá wẹ́dí tí kò sówó. Ojú tí ẹ̀rẹ́ ojú ò tí ẹ̀rọ ní tìjú ni o. Ìṣèbájọ́ wà náà ni. Jẹ́ ká jọ plan ọ̀rẹ́ jẹ́ ká máa rọ̀ ọ̀rẹ́ kò rí bẹ́ẹ̀ wọ́n kó ló máa bá ní bóyáwó àtọmọ náà. Ẹ ṣé o ti rò pé o lè ríṣẹ́ tó bá ṣe wẹ́dí tán ni? Tọ́wọ́ máa fi dé ìgbà ìmọ̀ tó o lè ríṣẹ́ mo tó tún lórí ẹ̀ pin ni. Ẹ máa ronú gbà yẹn, ọbẹ̀ sọ́jà ló ṣe ọbẹ̀ wí níbi ojà jẹ́ gidi. kan tí mo ti mọ̀ ẹ́ sọ̀rọ̀ ó tiẹ̀ fi taratara dá mi lóhùn ẹ ṣe ló kọ ṣáà mí kan tó fọwọ́ lẹ́rọ wà múdì kí ló ṣẹlẹ̀. mi ò dùn rárá mi wà á bìyà tọ́ wàyí kí ló ṣẹlẹ̀. babe relationship mi àti ẹ ojoojúmọ́ ló ń wà stronger than before family mi wọn ti accept ẹ family wọn náà ti accept mi i think by now ó yẹ kí ni àti ti máa plan introduction tí o ti ò lówó láti ṣe introduction ṣé mo fẹ́ ṣe wedding. ẹ dá mi lóhùn. ọkọ mi fi ọkàn ẹ balẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ láìpẹ́ yìí ọlọ́run á ṣe ìyanu jọ̀ọ́ torí ọlọ́run ọkọ mi. gbogbo owó tó wà lákàntì ni mo fi gbà bíbá mo fi àwọn chairs sí èmi tó yẹ jẹ́ big boy nípa oṣù ilé tó yẹ kí n máa gbélé lé. owó tó kù lákàntì mi rà gbogbo seven thousand ten thousand tá a máa fi jẹun ṣé ẹ̀gbọ́n tó wá jẹun ṣá o bẹ́ẹ̀ bá ń táyà. ayọ̀mí a ní kó fi ọkàn ẹ̀ balẹ̀ sí i. Ah, mo ti ń fọkàn balẹ̀ o. jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run ọlọ́run kò ṣe ìyànà ṣùgbọ́n ọkàn mi please stop worrying. Ah. Um, babe, I have a suggestion. mo ń gbọ́. ó ṣe jẹ́ ká ta mọ́tò mi tá bá ta mọ́tò mi owó tá bá ń bẹ̀ àfi bẹ̀rẹ̀ business nígbà bá ṣe business ẹ for a while ó dá mi lójú pé máa rówó because ọlọ́run máa bless wa owó tá a bá rí ní business yẹn náà á dẹ̀ bẹ̀rẹ̀ sí máa plan wedding wa. babe atamoto mm-hmm. so èmi àti òní ní mọ́tò kankan lọ́wọ́ àwọn máa mú báyìí wọn máa gbé dáhùn fúkiri. ọkọ mi fúngbà díẹ̀ ni fúngbà díẹ̀ ni ọlọ́run á gbàdúrà wa. dúró tá a bá tiẹ̀ ta mọ́tò yẹn èrò la fẹ́ ta mọ́tò tó máa tó mi ṣe business. ayọ̀ mi tí ẹ ṣe jẹ́ kí ta náà tí bá tà tán tí bá kówó ẹ̀ fún ẹ wàá mọ nǹkan tó lè fi ṣe náà. don't worry i'll be fine i'll be fine i don't think i can do that. Why, Wayomi please. i'll be fine for real i'll be fine. no please. Let me gbọ́ ni mo ti gbà. jọ ọkàn mi jọ. alright. ṣe. ṣe ṣáà ti rí pé wà òkè engine everything wa intact ẹ lè mú mechanic wá ọwọ́ wa kò sí nǹkan tó ṣe gbogbo ẹ wà perfect. Wa, kò tiẹ̀ ní mechanic Not the text ah bo, máa fún four hundred thousand naira. ọ̀nkú ẹ̀yìn ma burú gan ah, o ah, four hundred thousand ẹ gbàdúrà mọ́tò tẹ̀ ná ní four hundred thousand ah, ah, kò dá náà mo mọ etí mo Ah mọ́tò eh eh ẹ ṣe jẹ́ ká sùn kẹ wá gbé lóru. of course madam kò lè tó yẹn ẹ̀yin fẹ́ tajà ni àwa fẹ́ rajà ni àti pé ẹ tún lè má rẹ̀ tó máa rà tó yẹn gan so the price is okay like that kò kéré jù. a máa rí ta ló sọ fún yín bẹ́ẹ̀ o oh, price tó tó tó tó tó pé yẹn ti kéré jù náà à ah, ó ti kéré jù ẹ fi nǹkan sí ó ti kéré jù. bébì ṣé wọn àbúrò lè kọ́ ọ̀sùn gbọ̀ngàn tó ń ṣẹlẹ̀ ṣé wọn kí mi ò láì báwọn gáà yìí ń sọ̀rọ̀. ayọ̀ mi ó ti ń bí mi ní already ó ń bí mi ní bó ṣe ń sọ̀rọ̀ yìí bọ́ọ̀nà ṣe máa price ló mọ́tò báyìí ní four hundred k. má jẹ́ ká padà sẹ́yìn. anyway mo ti change mind mi mi ò pa mọ́. rárá má change mind the attitude yọ agree pé ká ta má jẹ́ ká padà sẹ́yìn ọkọ mi. Ah! babe mo jẹ́ ìpàrọ̀ tó yẹ four hundred thousand ó wá òkè o sórí mọ́tò mi yìí wọn ò lè rájò four fifty five hundred náà lọ ní kàn mọ̀ mọ́ alẹ̀ bí wọ́n sì lè fi sí fún wa ní four hundred thousand kó máa gbé lọ ọ̀nkú mm. mm. mm. ẹ̀hẹ́. Eh, eh. ok oh. o kó ta ló fẹ́ sanwó ọ̀nà yìí. no problem the one ti ready kí ni kò ṣe transfer kàdé lọ ṣe court abidabi. ẹ eh, no problem ẹ ọyá ṣé kí fún yín lákàntì. kọrẹ lẹsẹ. sọmadẹ fún yín ní màá fún yín lákàntì nọ́mbà ọkọ mi so tí n bá ti alert màá arrange mo ṣe máa fún yín ní gbogbo document gbogbo document ẹ pé o. babe which of your. Oh, oh, baby, will you die for me? Even in time of trouble, yeah, yeah. will you die for me? Orí nǹkan, wọ́n lágbèrè ẹni àfọ̀rùn rọ̀. Lésù kágbélé, ẹ̀gbọ́n fẹsẹ̀ kan. Sàlàwà. Ohun tẹ́mi ń wíre o. Ká ní pé nígbà tí bàbá ti fẹsẹ̀ yìí rọ́ tèmi sọ fún yín pé kẹ́jẹ́ ká wá ọ̀parun káàdé ló kùn hmm, ẹsẹ̀ yà ti san o ṣe rí olóṣèlú yìí ẹ wò ẹ wò. a ní gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ yìí ẹ sì fi yẹn lẹ̀ ẹ ṣe ó ti lọ bí ọjọ́ bíi mẹ́ta ẹ jẹ́ ká wá nǹkan ká máa tá a máa ṣe sí i ká pàǹtí mi. ṣé o gbọ́ tó wí ṣé o gbọ́ ṣé o kébẹ̀ ṣàlàwọ̀ rẹ̀ ṣùgbọ́n gbàmí ọgbọ́n ọmọ ayáná sí i rè ohun tó sọ lèmi ó tẹ̀lé ẹgbọ́n mi. ẹ bá mú aago yín ẹ bá mú fòye ẹ jẹ́ kí n pe fọlákẹ́mi àbúrò tèmi torí bá bu ẹsẹ̀ níran ó máa wúkọ̀ yìí lọ́rùn kí bàbá wọn ti bẹ̀rẹ̀ ilé ẹ ṣeun akẹ́kọ̀ọ́ gbélé lọ́wọ́ kí mo mọ̀ tí mo fẹ́ tẹ̀ ibà. ẹwé mu wá. bá ń pe ẹgbẹ́ kí n bá sọ̀rọ̀. dáhùn à. ti gbé ṣé nu ló ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ àbúrò bàbá ẹ̀ ẹ̀ dúró wàhálà ti ṣẹlẹ̀ o. àjọ tó can you imagine àṣé ọ̀rọ̀ òṣì làwọn ẹ̀kọ́ tó pè mí lórí fóun bá mi sọ èmi ò mọ̀ pé nǹkan tó le tó báyìí ni nà án. you see in the first place kò yẹ kẹ́ jẹ́ kí condition ọ̀hún worse tó yẹ kẹ́ tó gbọ̀n wá eh? the condition is just worse. hey you see ayomide no did you just hear what the doctor said no no you just listen to what the doctor said tí bá sọ pé àwọn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n òṣì ni wọ́n just useless completely useless. mi ò lọ́pọ̀ ẹ̀gbọ́n tó dá náà. ọlákẹ́ mi wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló ń sọ báyìí náà yẹ kí wọ́n náà mọ ọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n tó ní náà. ẹ wò dókítà kí ni a lè ṣe báyìí. well wàá máa try láti ṣe gbogbo nǹkan tá a lè ṣe mi láti make sure pọ̀ wà alright and I assure you it will be fine. Hey, thank you, doctor. Ẹ ṣé gan. Ọ̀rọ̀ owó là ń sọ yìí, bí èlò gangan la lè fún yín, ẹ máa fi bẹ̀rẹ̀ treatment. Um, ẹ máa kọ́ tó deposit two hundred and fifty thousand, àwọn máa bẹ̀rẹ̀ iṣẹ́ wa mi láti make sure pọ́ tètè wá alright. Did you just say two hundred and fifty thousand naira? Ah, ah ọ̀pọ̀ ọ̀dọ̀tọ̀ lórí pé bàbá ṣubú lásán lórí pé bàbá ṣubú péré nífẹ̀ẹ́ gba two hundred and fifty ta kí ló le tó yẹn kí ló le tó yẹn inú òwúrọ̀ gbogbo ẹ̀ bu owó lé wa kí ló le tó yẹn àdọ́tọ̀ yẹn ti pọ̀ jù náà it's so much. ọ̀rọ̀ èmi là ń sọ̀rọ̀ nípa ẹ̀ dáàdi gbọ́dọ̀ wà òkè ọ̀rọ̀ owó kékeré ni ah, ah. babe má worry ọ̀rọ̀ èmi ló wà important fowó lẹ̀ o fowó lẹ̀ o. doctor ara fada yín lọ́rùn gbọ́dọ̀ wà òkè send account send owó yẹn sàn. ẹ̀rí accountant ẹ̀dẹ̀ má gbàgbé advance deposit lówó yẹn two hundred and fifty thousand ẹ̀sán àwọn máa bẹ̀rẹ̀ sọ wà lára. tó bá ṣe tán tó bá mi ta. tọ́lá kẹ́mi. bí iná bá bójó bá ń. Ah, dókítà. yes one twenty k ni balance mi kù nínú invoice wa yẹn. one twenty thousand. ṣé o yẹ kó tó yẹ ni. well iye owó tó kù tẹ́ máa fún wa nìyẹn ẹn tẹ́ bá wo fàdá yín lọ yín sìn ẹ̀rí pàlà wọn ti yá dáadáa. yeah yeah yeah I can so um, one twenty náà ló kù tẹ́ máa fún wa so kò ṣe owó tó pọ̀ náà àbí kí lè rò àlàáfíà lójú. anyway priority náà ni kí àwọn wà òkè because owó kéré gan-an àwọn wà òkè gan-an ni ẹ ò yẹ fún mi account number yẹn kí send lórí ẹ account details Me? yeah. no every accountant kẹ kẹ transfer to settle balance. no problem so ìgbàlẹ̀ máa discharge yẹn sí. bí a ti three pm lọ́la like what gbọ́ on. and meanwhile immediately tá a bá ṣe gbé wọn délé gbogbo àwọn oògùn tó bá kó wọn pátápátá kẹrin ṣọ̀pọ̀ wọn. no problem. Get nice day. Love. Oh thousand naira ló kó mọ ilé owó ọkọ báyìí. but the one important ni ẹ kí ara rí wa o. priority mi gangan To dúró báwo ni wọ́n ṣe máa fi lọ́jọ́ wedding wa wọ́n ní kó máa ṣe one minute silent fún fada yín lọ́yìn. mo ọlọ́run ò ní jẹ́. àmì. Ayọ̀mí, o ṣeun, If I didn't care for you, who else? okay, so ọkọ mi, ó wá Baby, I will do anything within my reach to make you happy. Ṣòrí, thirty thousand naira to pay. màá fẹ́ kó gbé mi jáde ká lọ ní nice time. Aṣáde lè para wa, you know, Kakote ni nice time. Gbogbo tó bá dẹ̀ pọ̀ àti ìsọ̀wọ́ náà. Babe, ọmọ ọgá ti mi ò ní gbé jáde lásán ṣóyún rẹ̀ yìí wà kọ́kọ́ chíǹjẹ. kí ló kọ́ ilé náà brazilian hair àbí peruvian kọ́ lélẹ̀. yes na ṣe fọ́ mọ́. bẹ́ẹ̀ kò chíǹjẹ wọn eh, tó bá chíǹjẹ wọn máa gbé jáde. ó wà decent máa gbé lọ ọmọ rob zomba yeah, yeah, ọmọ ọbẹ yeah, yeah, ọmọ ọbẹ eh, oh, mi ti lọ bẹ bọ mọ ọbẹ ọbẹ kí o tún ìfún mi ọyọ mi lọ sá fún. yìí látàrọ̀ pé mo mojú yìí. Ah, ìrẹ́ mọ̀ mí bẹ́ẹ̀. ẹ má bínú sá ẹ má bínú. olórí chief executive Genius Oil àwọn náà ni Genius Hotels worldwide. I know you very much. èmi náà ń pè ní kùsìntòwò ṣètì. yes jọ̀wọ́ àìpẹ́ mi náà dẹ̀ tún ni the Otumba, atáyéṣe of Yorùbá náà. mo mọ ẹyin ju bẹ́ẹ̀ ṣe mọ́ra yín lọ. now with your permission jẹ́ ń tún ayé ọmọdé ṣe. Daddy. Yes. Fiancé mi ni. Oh, fiancé ẹ ni. Ẹ fiancé mi, even as a matter of fact gan, àní pé ṣe wedding. Ẹ ẹ kò bọ̀rọ̀ jẹ́ náà. Lórí gbogbo ohun tí èmi ń rò, alẹ́ ọjọ́ kan ni o. Mo fẹ́ lo alẹ́ ọjọ́ kan pẹ̀lú fiancé ẹ for one million naira. Ẹ wò dáadé mo ń sọ fún yín sí pé mi ni kò ń ṣe girlfriend. àjọ mi tó kí gbogbo eléyìí nà. o má wọrí má má. all right all right ẹ ẹ ẹ ń discuss ẹ ẹ ra mo fi ṣe two million. ẹ ẹ wò dáàdi mo ò fẹ́ disrespect mi àníyàwó mi ni kò ń ṣe girlfriend mi ìyàwó mi ni ẹ má máa níyàwó mi bẹ́ẹ̀ tó ń ná ta. ok ok o bá lu ẹ̀gàn àbí ọmọ náà rẹ̀ bá a five million. ẹ jọ ẹ jọ sá with all due respect sá eh. ẹ jọ mi ò mọ̀ yín rí. I don't care who you are ẹ kò lè ọ̀rọ̀ ètò sí mo sọ fún yín páyé mi dàrú tẹ́lẹ̀ àbí mo sọ fún yín páyé mi bàjẹ́. ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ìwọ ni mò ń bá sọ̀rọ̀ máa fún ẹ ní ten million alẹ́ ọjọ́ kan pẹ̀lú ọmọdé. ẹ má bínú sá ṣe fẹ́ pa ni. no ìgbọ̀nba ṣeré náà ni alẹ́ ọjọ́ kan that's all. ten million. ten million. Okay, this is arrant nonsense. olówó ṣòun gbogbo tán. wo ten million ni ohun tó bá ṣe tì ilẹ̀ ní ohun tó máa dálẹ̀ apá owó yìí lè sọ. no way no way no way no way don't tell me that. ní sùúrù làwọn gbọ́ ọ̀pá tí mo fẹ́ sọ. kí ló fẹ́ sọ kí ló kí ló fẹ́ sọ ju ọ̀pá tí mo sọ láti ẹ̀kọ́ lọ. ẹ eh, kí ni mo bá kọ́lá kọ́lá yín náà. try to understand me now mo dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ látàrọ̀ ò ní sùúrù why don't she buy opportunity nìkan yìí jẹ́ fún wa now let's do it. like I just can't believe you would even want me to do such a thing can you just imagine. kí ló fi ń pè. babe I know. I know you are my wife wọn náà wọn kọ́ ta fẹ́ ṣe tó wọn àwájú wa bàbá gba ten million naira yìí a máa ṣe nǹkan tá a fẹ́ ṣe owó tó máa ṣẹ́kù dá máa tún lò fún àwa. so nítorí pé i need owó ń sìn kí n sọ ara mi di aṣẹ́wó is that what you saying to me ní tìtorí pé i need owó kí wọ́n máa tara mi kí lè máa fara mi ṣiṣẹ́ is that what you saying to me and you didn't tell me. babe why can't you try to understand me mi tó wáyé aṣẹ́wó ni ẹni mo mọ̀ ẹ́ láti ilẹ̀ kí n tó fẹ́ òkun ṣaṣẹ́wó èmi ni mo tí ẹ sí nǹkan tó fẹ́ ṣe n ṣe for me just because of love ṣé nǹkan tá a fẹ́ ṣe yìí a máa bí ẹ̀ kárí ara wa ni náà fún future wa náà ni just do it for me please. I love you, me, and for

lójú ẹ̀ ló ń lé wáyé. ẹ má wọlé tó bá ti bọ́nu yàrá ara ẹ máa wà òkè. wọ́n ta bá wá ìgbà ìgbọ̀ngàn ọ̀rọ̀ owó ẹ̀ wọn ló wà importance. ìyẹn ló ń ṣe yín ló ní ibi ilẹ̀ lọ́wọ́ ṣé àkáǹtì ẹni kì í sẹ̀ lẹ́sẹ̀. ẹ ẹ jọ no ẹ transfer sí account business partner yín. well um, daddy ẹ ṣe account mi account mi lówó máa wà o àkáǹtì ẹ̀ máa ń gbowó sí. àkáǹtì kan náà làjọ ń rán. àkáǹtì kan náà làjọ ń rán àìsí ok kò tó ọ̀la ok tẹ̀sí fún ẹ tẹ̀sí kò sẹ́ǹdẹ̀. kò sí sẹ́ǹdẹ̀. ọ̀rẹ́ ń ló wọlé o. ojú ojú wọlé sá. ẹ yà wọ́ta ìwọ bọ́ síbí tí o bá dé ta sọ fáwọn bá mẹrin kan ìlú àmúkan. báyìí ẹjọ ẹjọ láti ẹjọ ẹ bá mi ṣèyàwó mi jẹ́jẹ́. àbọ̀pọ̀lọ ẹ lọ ní business la ṣe tí mo ti fún ẹ ten million my friend gbọ́dọ̀ bí mo bá ṣe rún èmi ló kàn kò kẹ́. ẹ màmá mi kéèké yìí sì pẹ̀lú ẹ̀ náà. mo ní kó má waste owó mi o. ọ̀sán money away. If you love Hello. me, oh, maybe Hello, you trade my love for anything. Oh, oh, irú ìfẹ́ wo ló ní sí mi? ṣé ìfẹ́ wo ló ní sí mi? báyìí máa wo ìṣòro mi o. kò ń bọ̀ ní ṣé ìfẹ́ tán ni? ṣé ọkọ ayọ̀mídé lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ìwọ àti ọkùnrin míì just because of money. only imagine. well she bought it gbọ́wọ́ tó. kì í láti ṣe wedding owó wedding àtọwọ́ introduction ni mo wá mo fẹ́ fẹ́ sílé gangan ni nǹkan ò lọ déédéé fún mi rárá mo ti lose iṣẹ́ mi for a very long time ọkàn máa one wà lé ní ìfún àti jẹun gan Oh, wàhálà ni. o ò níṣẹ́ plan pa fẹ́ introduction a fẹ́ wedding She meeting tí mi ò lówó jẹun mo fẹ́ ṣe introduction wedding. Um, well, láàrin ó pọ̀ ó pọ̀ ó pọ̀ lọ́rùn mi gan ọlọ́run kan ṣàánú mi. mo lè ṣe ń wọ ẹyẹ o ìjọ ọmọlúwàbí ah èèyàn gidi ni mí sà. ní wàá hẹ́ẹ̀pẹ̀ ṣé wàá ṣe ọmọlúwàbí. ah ìyáàlú máa ṣe ọmọ dáadáa. oṣù ẹgbẹ́ ọmọ kékeré báyìí wàá láyé ẹ̀ wàá kàkiri tó bá rí gan a máa bẹ wàá máa sọ̀rọ̀ kiri. mi ò ṣèyàn pé ẹni ìyẹn tó bá lè ṣe. lóòótọ́ because wò mí dáadáa o crude la fi bẹ̀rẹ̀ ẹ̀ gbogbo ẹ ti legal sí wọn ògbó burúkú ti wà gbọ́dọ̀ sọ fún yàn parí kí n help ẹ kí n mú ẹ wò kí wọ́n bẹ̀rẹ̀ something àwọn á ní nítorí at least forty forty million ni mo sọ kí wọ́n náà bẹ̀rẹ̀ something ṣèbú ṣì ní ten ten ti bí yẹn kọ́. Um, ah, ten million yẹn ṣì wà lọ́wọ́ mi mi tiẹ̀ tí ìrònú nǹkan tí mo fẹ́ fi ṣe fún náà. ẹ n tí màá ṣe ni pé wàá mú ìyàwó ẹ wá for another two days. tó máa dalẹ̀ apá owó onílé ká. twenty million ni plus ten tó wà lẹ́ǹkan kò jẹ́ thirty àwa fi ten kún fún ẹ kò kí n kò tí ì ràn ẹ lọ́wọ́ ajẹ́ forty àwa jọ ẹ̀ sàgbà ni. ó máa jẹ́ forty million. kí wàá lè wẹ̀. Èdùmàrè dá mi lọ́lá má fi àwòwò Ayọ̀mídé kí ni wọ́n pàlàpàlà tó fẹ́ lọ́mọ iná ah, ọ̀rọ̀ orí ìwò ló ń bá mi sọ iná ó kí ni gbogbo nọ́sẹ̀nsì gan-an ẹ́ no just tell me okay ọ̀rẹ́ ti yé mi tó ní pé mo ti kọ́kọ́ gbà fún ẹ lálàkọ́kọ́ àbí o tún wá ń fi ọ̀rọ̀ òṣì o ń fi ọ̀rọ̀ rírùn o fi ń lọ and this time around they're not just talking of babe. once or one day they're talking of two days kí ló burú ní pé so baby mi so don't touch me. babe báyìí tó ń jẹ́ kí n máa ríra mi bí kaba nǹkan tí mo ń ṣe mi ò ṣe fúnra mi nìkan mo ń ṣe fún mi àti ẹni o jẹ́ ká jọ wò báyìí the first time tó lọ àgbà ten million naira babe tó bá máa lọ fún second time ní two nights ni o àmàgbà twenty to thirty million babe thirty million naira tèmi àti ẹni lákàn it's something i must start something big. you are mad Ayomide you are very very stupid oh so all this is about money for you right títorí owó ló ṣe ń tà mí no tell me oh <laughs> the first time i went it was just one day now you are asking me to go for two days tó bá one month tó bá wá yá ọmọ wa tà mí pátápátá money. It's not what I mean to you. Please, please, please. I beg in the name of God. Mo fẹ́ lẹ́dàá ajá ẹ̀ mo fi bẹ̀. Jẹ́ ká take a risk yìí láti get if I having get. I beg you. Opportunity rẹ̀ jẹ́ fún wa láti lọ wo babe. Wọ́n náà wo mo yàtá tí mo jẹ sẹ́yìn babe. Thirty million naira ló ń ṣọmọdé owó. Okay, kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Tí wàá fi Yes, because how am I even sure tó bá yá sí o ò ní máa fi bú mi ọ̀ ò ní máa fi tìtorí ẹ̀ pé o fẹ́ kọ̀ mí má ṣàwọ́ tó gbé sílé because ẹ̀yin ọkùnrin mi ò trust yín you can do it you can do it don't tell me that's why we argue it you, you can do it. o trust ọkùnrin mọ. I don't trust you anymore because eléyìí ò ń ṣe tí mo fẹ́ I do not trust you because gbogbo wà tó mi àjèjì ló dé sí mi I don't realize that you are, you are this kind of person. babe kí n fẹ́ okay nǹkan tí mo fẹ́ kó ṣe ni pé ten million naira tí mo kọ́kọ́ gbà alákọ̀ọ́kọ́ tí mo lọ yẹn wàá sẹ́ǹdì ẹ̀ sí mi yes so àti tó bá di tó bá kọ kìráǹgídà àbí tó bá sá lọ tó bá kọjú mi sóra rẹ màá mọ̀ pé tèmi ò gbé at least i will have something else to fall back on after mi mo ṣiṣẹ́ náà. let me transfer the money to you. after all ìgbà tá a ta mọ́tò tó jẹ́ mọ́tò títì tó bá kàǹtì náà ṣe wọ́ sí owó wà lákàǹtì owó wà lákàǹtì ní àkàǹtì àwọn méjèèjì náà nìyí. Babe, let her trust her. I will trust him. I will lose Baby, you are losing me. Let me send it. After this, I'm not doing anymore. I'm not doing anymore. Please. Please. Hey, what? Bad guy, how far na kí ló ń bọ̀? Wo, ayé mi ti bàjẹ́ báyìí ah kí ló ṣẹlẹ̀ kí ló ń bọ̀ kí ló dé ìwọ ni ayé ń bàjẹ́ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ bó ló wà. as in mo ti ní serious problem right now bó ló wà á sì kí n wá rí ẹ kò ń ṣe ọ̀rọ̀ orí fóònù. wo wo wo èmi èmi ń lọ́bíṣẹ́ ni o ah, mo ń lọ́bíṣẹ́ ni o ibo ló wá sí gbọ̀ngàn tó máa rí ẹ̀jọ́ nítorí ọlọ́run let me see you now. ẹ mọ̀ pé òwúrọ̀ ọlọ́jọ́ náà mi ni ah, èmi ò ní máa fa àárọ̀ ṣe gbogbo ilé ìwọ̀n kì í ṣe yẹn tí má lẹ̀ dọ́ fèsì máa láti log in then màmá ṣe one or two things pé màá ráyè ṣe anything. kọ́lá ọ̀rọ̀ ọ́fíìsì kan lè lé yìí o ṣó fẹ́ gbókùn mi ṣó pí ẹ kó bá mi nílé kó dẹ̀ rí pé mo ti kú. wá bá mi lọ́fíìsì máa ò yẹ ká yẹra láìpẹ́ ní dàdí náà ni wá bá mi lọ́fíìsì yẹ ká yẹra ká sọ̀rọ̀. jọ rẹ màá bá yín sìn thank you thank you màá wá sí. ó ti gba ó ti jáde fún dànù ọ̀pọ̀ ẹ̀wọ̀n má kojú nìyí ní bẹ́rẹ̀ dàbí jáde. Yeah. sí mi ṣé ìfẹ́ ò kí ló ṣe. owó kan tó lè máa pè é kó mọ pé nǹkan tó serious ni. ọlọ́run jẹ́ ká yí ẹ bàjẹ́ kí ló ṣe ló ń ṣàròkùn kò ṣàpè ṣàpè kí ni nǹkan tó dé kí ló ṣe ayé mi ti fẹ́ báyìí. ayé ò ní bàjẹ́ má sọ pé ayé ẹ bàjẹ́ bá mi sọ̀rọ̀ ni èmi rè wọ́dọ̀ ó yà mọ̀ mọ́. ọ̀rọ̀ àtọ̀tí. good morning. ayé ọ̀rọ̀ yìí dùn ilé jàre kí tó lè máa sáré bọ̀ pé ayé mi ti bàjẹ́ yẹ kó understand mi nà. jọ mi ní kí àwọn colleague mi ni. mo fọ ọ̀rẹ́ lẹ wo nǹkan tó ń ṣe mí ju gbogbo tó ń sọ yẹn lọ. omi rè wájú ẹ mo gbẹ wo Kọ́lá nǹkan ṣe mí o mo ń hide gbogbo ẹ̀pin tẹ́lẹ̀ ni but right now mo ní láti sọ fún ẹ o ṣáà mọ Fọlákẹ́mi ìyàwó mi ọjọ́ kan àjọ lọ sí club ayún tá a lọ ṣe fàájì ni bá ṣe rí babaláyé kan nìyẹn mi tí ẹ morúkọ ẹ mi ò mọ̀ rí ó ṣáà ní pé òun láìkí Fọlákẹ́mi gbogbo máa fún mi ní ten million naira kó wà pẹ̀lú òun for a night. calm down ma wà ní kíyàwó ẹ lọ. mo kọ́ lábàá olùdíyìn sọ̀rọ̀ báyìí náà oríṣi àwọn lẹ́bù tí mo wà látọjọ́ ṣé every time olórí fẹ́ kí n máa bá ẹni ó long time yẹn mo dẹ̀ gba ten million mo gbà sápò mo ti gba ten million second time bí máa yẹ tó ṣe pè mí nìyẹn ó ní yẹ kí n wá ṣe business pé gbogbo yàtí mò ń jẹ pé báwo mo ṣe máa gbéyàwó mi lẹ́sìn torí owó kí n wá ṣe oil business pé thirty million naira ni máa need pẹ̀lú ten million tó wà tẹ́lẹ̀ mo tún ṣe gbéyàwó mi lọ nìyẹn o pé kó lọ ṣe two night. ẹwà ẹwà calm down jẹ́ kí n get ẹ̀ right now ìwà àti àwọn ìṣòro jáde ẹ wá pàdé man kan ó lóun máa fẹ́ ten million kíyàwó ẹ̀ spend the night pẹ̀lú òun wọ́n á bá sọ pé lọ ṣé wàá lọ ṣe. now the same man wá sọ pé òun fẹ́ introduce sí business thirty million naira so o ní twenty mọ ten million àkọ́kọ́ eh, eh, eh. o wá ní kí ìyàwó ẹ lọ spend two nights pẹ̀lú ẹ má dàpọ̀ jẹ́ kó yé mi ìyàwó ẹ tún wá lọ àbí. ẹ mo ní kó lọ kí n lè gba twenty million kí n kún ten million tó wà lẹ kó lè gbé thirty million ká fi ṣe business láti ìgbà tó ti lọ báyìí mi ò rí ìyàwó mi àti ten million tẹ́lẹ̀ àti twenty million mi ò rí kankan láti gbà yẹn. you are a mad man you are a mad man olórí burúkú ọkùnrin wà wọlé wà ẹ náà for what? oníkíyàwó ẹ lọ bọ́kùnrin sùn torí oyún ṣé olórí ẹbí kò lè lówó ni tó bá sọ̀rọ̀ wèrè ìwọ ní ọkọ̀ olórí búkú ọkùnrin wá wà tó wà ẹ́ ó wá gbọ́dọ̀ ayé ẹ̀ ti bàjẹ́ lọ́tọ̀ náà listen máa ọ̀tí pẹ̀mí màá ní kọ́ bọ́ọ̀lù rẹ tó bá fi wọ́n àlàyé so láyé lọ́rùn jẹ́ kí ilà tó ń jẹ́ ọ̀rọ̀ láyé rẹ tẹ̀ kó jálè nì máa bẹ̀ pé láì ní mọ́ o tó bá tún wá mi wá màá ní kọ́ lọ́ọ̀kì ọ̀ ayé máa owó wèrè ni how can you your wife tó lówó tẹ̀ fún mi get out excuse me tó bá pẹ́ màá ní kọ́ tó bá pẹ́ bí màá ní kọ́ bọ́ńdù rẹ̀ jáde nìkan pàdé you are a mad man you are a big idiot ẹranko ni ẹ olórí púpọ̀ kò ló bá wà tó wù yẹn orí ẹ̀ tó wà tó pẹ́ nọ́mbà mi tí bá rí ẹ́ bí màá ní. wọ́n ní ìmọ̀ kọ́lá. nítorí owó nítorí ọlá nítorí ohun tá a máa jẹ àti gbàgbọ́ ohun tá a máa jẹ kó máa yé mi tán kó máa yé mi tán kó máa yé mi o ibi ayé ń lọ owó oh, oh, if you love me make you no break my. ṣàlàwà. bọ̀dá àkànjì. ṣé gbogbo jíìsì tí mo ní kó bá fọ ọ̀fọ̀ ó kó gbogbo jìnnìjìnnì jáde àtúntì ẹ̀ ó fọ ó sẹ́ sórí wáyà. ẹ tẹ o. ẹ ló mo jẹ́ ìyàwó. èmi ò tẹ̀lé èmi ò tẹ̀lé ṣé ìfẹ́ wo ni irú ìfẹ́ wo ló ní sí mi ṣé ìfẹ́ tán ni irú ìfẹ́ wo ló ní sí mi ṣé ìfẹ́ ẹ ká sàn ọdún mẹ́ta wọn àìpẹ́ ń wò mí pé mọ̀ mi ṣé mọ̀ mi ni mo mọ̀ mọ̀ mi ni. èbí wọn ni àná. ẹ jọ dáàdì nǹkan. Daddy, daddy. kẹsẹ̀ girigiri nínú oúnjọfẹ́ o oúnjọfẹ́ kú o àwọn mọ̀mọ́ rẹ ní kankan. ṣèbí ilé àmọ́ ló bíbá kí ló wá ń ṣẹlẹ̀. mi you understand mi ò ṣe báyìí tẹ́lẹ̀ náà. erékù o mọ̀gúdù fi jẹ. ẹ jọ dádì dádì ni mo béèrè gbogbo orí tẹ̀ ń kọ yìí mi ò understand. erékù o mọ̀gúdù fi jẹ. Ah, ṣe bó sọ pé wọn fi tàn bọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló gbé. ọ̀rọ̀ òye mi wọn ṣe báyìí tẹ́lẹ̀. ẹ fọ́ kù ọmọ gbúdú fi jẹ ọmọ gbúdú wá ọmọ rẹ nìkan tó ṣe ọ̀rọ̀ rẹ. ojú yìí rè ẹ bẹ kújọ mẹ́ta ojú yìí rè. ẹ pẹ̀lẹ́ sà àwọn ìsà. mo sọ fún wọn tí mo béèrè dáàdi wọn dẹ̀ ń kọrin láti àwọn ọmọ ìsàn. orin pẹ̀lú spíkà. dáàdi dáàdi dáàdi bàbá ti kú bàbá ti jẹ́ ní àná. ẹ sà dáàdi ìkọ̀ bọ́lá dáàdì ti kú báyìí bàbá ti kú òun la bò mọ́lẹ̀ o. ẹni. òun òun la bò mọ́lẹ̀ sọ. a ti bò wọn mẹ́kùlé. a ah! ah, gbúgbó ẹnì kankan ẹnì kankan kò yọjú kódà fọlákẹ́mi ọmọ ẹ̀gbẹ́ kankan a rí kò yọjú. ẹ sà nítorí fọlákẹ́mi ẹ̀gbọ́n kan làwọn ṣe wá ṣe bá wa búrú àbí. a rí Ah, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé kò pè yín ni àbí mi ìran tán. ìyẹn kò sọ̀rọ̀ báyìí ìwọ pè náà bẹ̀rẹ̀ lọ́sàn-án. olùkọ́ ló lè pè wọ́n kí dáre tó kú ni. wọ́n pè wọ́n báwo kó jẹ́ fífọ́ station ọ̀la ara kan tó wá ṣe wọ́n láyọ̀ káwọn dàbí ní sars bíjà ni. ẹ ẹ ẹ̀dẹ̀ mọ ọ̀rẹ́ àdánibodè kalẹ̀. ọ̀rẹ́ ẹ ń gbọ́ ọ̀rẹ́ ah. Ah, ẹ jọ ẹ̀yà náà wa àdì bí ẹgbẹ̀rún márùn-ún káfí díkàyà fún àwọn ará àdúgbò ó dàbí pé òun yá mi sọ̀rọ̀ wá ọkọ̀ ọmọ wa jọ tó tọ́lọ̀ kò ní dáa lọ́dọ̀ kú bàbá ìyàwó rẹ ká mọ gbàgbàdà sórí iná ká dín kára ká dín rẹ kí gbogbo ọ̀rọ̀ abúlé kẹrin nǹkan jẹ dákun tó ọgbẹ̀rún márùn kéré o báwa wọ owó gidi ìwà àtọ̀rẹ́ ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ wọn jáde ká ṣe nǹkan káwọn èèyàn mọ̀ pé bàbá ìyàwó ẹ ti kú. ayé yín lè máa bàjẹ́ ni ó dàgbẹ́ ti ya wèrè tara ní yín wáyà mi wáyà ìbàyẹ̀ rí àwọn oní kèmí fún lẹ́gbẹ̀rún máa ó dàgbẹ́ ti mad. nítorí owó nítorí ọlá ìtòrò ń tá a máa jẹ àti gbàgbọ́ ń tá a máa jẹ kó má yé mi tán kó má yé mi tán kó má yé mi o ibi ayé ń lọ owó oh, oh. if you love me make you no trade my love o oh, for money away if you love me o oh, make you no ọ̀pọ̀lọ̀ ìjọba kí ló ń ṣẹlẹ̀ sórí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyìí at this point help ẹ̀ la need tó bá jẹ́ mi ló máa mú lọ bóun máa ti tẹ̀lé wa i'm ready jẹ́ ká kàn mọ́ ibi tó wà nítorí ọlọ́run please jọ̀wọ́. ẹ fún mi ní ibi two to three days. èmi máa ti ẹ máa pè é in case me i will be calling you you don't do get back to me ṣùgbọ́n o ṣe gbogbo really appreciate o take care ṣùgbọ́n. ẹyin náà ẹ ẹ be good so má bínú má bínú lórí iṣẹ́. ọmọ iṣẹ́ ìgbìyànjú. bẹ́ẹ̀ fẹ́ẹ́ fi sún ti mú àárín mọ̀kàn alájọ ẹ̀. wọ́n ṣe ẹnu máa fi rí ìyàwó àtòwò tó ń pín jẹ́ kó mọ̀ láti lè mọ̀ kàn láì lè má ṣẹlẹ̀. owó fi pamọ́ ní ìbẹ̀rù kó smart. Ah, mo owó yẹn náà ni bí wàá kàn rí pé mo ti blow ní bíi ọ̀rẹ́. nílùú tó lábàá tó ní ohun tá a máa jẹ àti gbàgbọ́. ẹ̀ẹ́ ó ṣe dáa ibi tá a bá dé ìlú dáa ojúkòrò ń ojúkòrò jẹ èmi àti àdìfojú ra wa báyìí lẹ́yìn ní ìlú kan láwọn gbogbo nǹkan tó wà lẹ̀ èmi kò ní dọ̀la. èmi ọmọ ọmọ pé èmi ti yẹn fẹ́ ni sọ́ra gbogbo nǹkan tí kò yẹ tẹ́lẹ̀ ayé yẹn. ìlú ọ̀rọ̀ orí rẹ̀ bá mi sọ yẹn ẹjọ́ ẹ bìlì pé mi ìlówó lọ́wọ́ táníkà ọlọ́ọ̀ni ní àbígbé mi ò ní kankan ẹ̀rọ ẹgbẹ́ kí sọ nǹkan fún ẹ fún ó lè jábàá lù ú bẹ́sẹ̀ wáyé lóko mọ̀ ogun lẹ́fìn yà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ná kékeré ń jalè tẹ́ ń ṣe ní bẹ́ẹ̀ bọ́ọ̀kì gbọ́dọ̀ ṣe mọ̀kàn ṣe bọ́ọ̀kì gbogbo bẹ́ẹ̀ ní ṣe yẹ táwọn èpè ẹ owó èpè lẹ́ ń gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mo mọ̀ máa ba gbogbo orúkọ yín jẹ́ èmi olórúkọ tí mo fẹ́ protect orúkọ yín gangan máa bà jẹ́ so ẹgbẹ́ yàwó mi jáde ìsìn mo fẹ́ rí yàwó mi. ọ̀rẹ́ ni ìwọlẹ̀ ẹ̀fọ́ owó tí bẹ́ẹ̀ gbà lọ́wọ́ oníṣòwò ti wọ bí wọ́n ra twenty million lọ́jọ́ tí lóbi two million lọ́jọ́ bíi ìtìlẹ́ potential million yẹn láwọn owó tó wà lẹ́dẹ̀ẹ́ yẹn yẹn a máa gbowó yẹn. nǹkan tí mi kọ̀ fẹ́ gbọ́ ni pé ìyàwó mi dà ẹjẹ wọn máa ń bẹ àwọn ìyá mi bọ́ owó ni mo fẹ́ gbà lọ́wọ́ oníṣì yìí jókòó. jókòó máa ń fara balẹ̀ sọ̀rọ̀ ẹ lóòjọ́ ẹ ló bá one hundred and twenty million. ẹ fún mi ló wà tìyàwó mi kì í máa lọ. kẹjẹ inú nǹkan ẹ̀dẹ̀tẹ̀ bá ti ah, ah, ah, kí ló dé. kẹfẹ́ pa ni o wá two weeks. tó bá ti wá jù báyìí. ẹ bá ń pè yẹn gbàgbé ẹ̀ sí wọn kan. ẹ bá ń pè àwọn mi jáde o. ìwà ṣẹlẹ̀ bíbá ẹ bá ń pè àwọn mi jáde o. o rẹ̀ wù wá o. a sori kolo burúkú lele sori sori tẹ́lẹ̀ lọk mi ba ẹhẹ aláṣẹwò yẹn fọlákẹmi wá wá pẹ̀lú bàbá arúgbó yìí for over two weeks. ee eh, káyọ̀ bẹ́ẹ̀ kí ẹ̀ káyọ̀ lọ́ọ̀dù ee káyọ̀ bọ́ọ̀ fún mi eh, yọ ọkọ ní ọkọ ọkọ bẹ bàbá ọkọ lọbẹ sọmọdé kò kọ. ṣoṣo ìfọwọ́ akẹ́ni torí nǹkan tó ń ṣe torí nǹkan tó ń ṣe máa wọrí irúfẹ́ tó ní sinmi lélẹ̀ àbí irúfẹ́ tó ní sinmi lélẹ̀. Ayọ̀mídé sórí nǹkan tí ò yẹ látọjọ́ yìí ó máa yé ẹ lẹ́yìn. ẹ kí ló fẹ́ yé mi. ọkọ Ayọ̀mídé dáàdi ìfọlákẹ́mi lélẹ̀. ilé ìjọba ìdẹ́nu tẹnu gbogbo ẹnu máa mọ̀.

mo fún ní serious attitude mi ò tẹ̀ fún ní audience rárá but mo ṣàn ṣe lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ so I feel it's time for you to call your actors. cartels dey watch man test mi ò lè máa kọ́ pé wọ́n ní òun kọ́ ń kọ́ kí ló ń ṣe gbọ́dọ̀ oh yeah ó sọ fún mi pé òun ṣiṣẹ́ ní company kan i think as accountant or i'm not too sure ó dárúkọ company yẹn fún mi o um, yes Genius company. Genius. yes. ti bọ́mẹ́. èyí tó wà ní island. àwọn àdúrà ní àwọn kí ni àwọn yẹn ṣe properties náà wà into part of our group. oh ah, okay. how come I didn't know that. Uh, now you know. oh <laughs> okay. o tiẹ̀ lé my instructor ọkọ̀ lè dànù kọ́ gbàṣẹ lọ́wọ́ ẹ̀ káwọ́ bó ṣe máa stand up to it. okay. You better come up and Daddy. You see? Ah! see? Lórí gbogbo ìwẹ̀ yín boys tó dà. Look at me, I'm tàìkì wọ́n yí gbogbo tí mo ní tó ní rè. À ń dára ti wọ́pọ̀ gidi fún. Gbogbo àwọn test la ṣe ìwọ́de pass gbogbo ẹ̀dá abúlé o. Àwọn ni ká ti lọ sí higher level No wá ń fèsì. Ẹ enough is enough enough is enough now ṣé ní gbogbo test à ń ṣe fún Ayọ̀mídé yẹn mo fẹ́ ká fòpin sí i ah, ah, owó yẹn gbìyànjú náà gbogbo nǹkan tó ṣe fún pátápátá ló pass ẹ wò àgbàṣẹ lọ́wọ́ ẹ̀ still kò nítorí ẹ̀wọ̀n ò fẹ́ mi ó sì ń love mi sí ni mo mú lọ sábúlé mo introduce àwọn actors yẹn sí as my family tẹ́tí tẹ́ bá rí bó ṣe kó gbogbo wọn mọ́ra tẹ́ bá rí bó ṣe yọ̀ wọ́n everybody kò tiẹ̀ wò pé o oh, ibi tá a gbé o ó dọ̀tí o kò wò pé pọ́psí mi o ẹ̀wọ̀n ò rí ṣe o no That shows that this guy loves me and loves everything that is around me. Hey, wo daddy, let's put a stop to this. I am not a party to testing him again. Ṣé ibẹ̀ ṣe ń wọ bọ̀bọ̀ He can never ever trade me for ah, anything. Trade? That is the word tí wọ́n ń lórí. Gbogbo ìta ti ṣe fún ẹ, ó ti pàṣẹ ìrìn eh, abúlé eh, ọgbàṣẹ lọ́wọ́ ẹ̀ kọ̀ọ̀kan kò lówó lọ́wọ́ àná ọ̀dà. Àwọn èèyàn tí ì ṣe trade yẹn gan, a máa fi owó owó test ẹ̀ tó wà fi lè pass yẹn. Then that's it. To consider this the last sort of test. Where I, what are you going to this house for? Oh Don't worry, after this test, this is it. Oh. Can't you stop this already? We, we do it. Don't <laughs> pass this thing. You will fail, hopefully torí ọlọ́run ọmọ tó lè kọjọ kó máa lówó ọ̀rọ̀ ilé ní èyí mo ṣe tí mò ń ṣe kò wá láti mú mi ọlọ́run rí nínú pé mo lọ fọlákẹ́ mi. gbogbo nǹkan tí mo ń try láti ṣe torí ẹ̀ náà ni kó lè look good kó lè bẹ́gbẹ́ pé owó tí mo gbà yẹ òun náà ni mo fẹ́ ná fún ibi ìpẹ́ nínú náírà dọ́kọ́ fún mi ẹ̀gbọ́n ó wà látàǹtẹ̀ ẹni mo ti mo ń rí lọ́ọ̀rẹ́. èmi ò gbọ́ ìwọ mọ̀ pé fẹ́ ò níye ẹ̀ tó rò fẹ́ ta mi ò tà. wà á lọ fẹ́ fowó yẹn o fẹ́ fi tọ́jú ẹ̀ wà á kọ́kọ́ tà náà bí wọ́n ti ṣe yẹn wọ́n ṣe tẹ ẹ̀ fún nìkan. ọmọ ní ọ̀sẹ̀ tó wà ní ọ̀sẹ̀ má fi kọ́míṣọ́nà sí i. kí ló ṣe àkọ́kọ́ mi lẹ́tẹ̀ kí ló ṣe má pe kọ́míṣọ́nà sí i. Dọ́gẹ́ máa bẹ fọlá kẹrin. Bẹ́ẹ̀ ta ni dájú náà máa bẹ kọ́míṣọ́nà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn. Ìyàwó ah, mi ìfẹ́ nìkan máa lọ. Káàdì ìjà máa lọ. Káàdì kò ní ìjà kò ní ìjà ọ̀sẹ̀ lẹ́nu. Fọlá bẹ̀ẹ́ bínú fọlá jọkẹ́ bá fẹ́ mi jọkẹ́ bá fẹ́ mi jọkẹ́ bá mi bẹ́ẹ̀ náà yẹ́sà yẹ́sà jọkẹ́ wa. torí ọ̀rọ̀ sí ọmọ láyọ̀ lè wọ́n fẹ́ ó sì ní kọ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi inú mi á dé ẹ̀jọ̀ tí wàá lè ṣe. ewu dájú Ayọ̀mídé tried ó really gbìyànjú gan in fact ẹ̀yin ò mọ̀ kó try ju gbogbo àwọn tí a test ìṣíwájú ẹ̀ lọ and dadi ṣe last test ta fún yìí kò yí sí ó lójú ọkùnrin tó lè scale through ẹ̀ in fact mo fẹ́ lè sọ pé ẹ̀yin gan ẹ̀ lè scale through ẹ̀ dadi kò yí sí Fọlákẹ́mi. and gbogbo nǹkan tó ṣe yẹn náà ó ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ mi ní dadi. That guy loves me so much. And imagine pé ten million naira tẹ́ kọ́kọ́ fún mi. I told you now that he transferred it into my account. Ṣèrí tí ò bá nífẹ̀ẹ́ mi ni share. ní ṣe é. Gbogbo èyí just because he wants to make me happy. I'm mọ̀ torí condition to wà ló ṣe ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn I can tell. So kí ló fẹ́ kí n ṣe Daddy, I want us to give him another chance. and I know he also loves me deeply àti pé daddy i am not getting any younger eh, eh, let's just give him another chance please. really yes. well èmi ò ní confidence nínú ẹ̀ o. èmi ní full trust and confidence in him mo dẹ̀ mọ̀ pé kò lè dà mí anything bá ṣẹlẹ̀ you will be on your own. I take full responsibility Daddy. but èmi mọ̀ dájúdájú wípé Ayọ̀mídé nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó nífẹ̀ẹ́ mi dénúdé nínú àti ẹ̀lájọ́ máa wà twenty four seven Daddy, I know what I'm talking about. You want to marry him? My happiness should be your happiness. Yes, so your happiness is my happiness. And I'm happy with Ayọ̀mídé. Thank you, Daddy. Congratulations. Bina Banjo bójò bá ń rọ̀ ṣé wọ́n yóò dúró tì mí nínú ìfẹ́ kan. love na better fọwọ́ sí o ìwọ máa má ṣe fọwọ́ sí fọ́rọ̀ nù ṣé wọ́n yóò dúró tì mí àníbíná banjo sá fún mi irú ìfẹ́ sọ́ọ́lì sí mi yẹ̀yẹ̀ àwẹ̀ wá wí ó sá fún mi irú ìfẹ́ sọ́ọ́lì sí mi àwẹ̀ wá sọ á sọ fún mi kí n gbọ́. láàfọ̀ láàfọ̀ láàfọ̀ láàfọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ni.